رمضان التوبة والصدق رمضان الهمة والسبق وأنا المشتاق لنفحته أدوكو فوان الله سبحانه وتعالى تدوشي نوان فوان الله تقبالي لوري توري توري reviving the Umar half hour ìtanijí láwùjọ mùsùlùmí ọlọ́gbọ́n ṣojú abẹ́lẹ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala kó má ṣàìjẹ́ kó ṣàǹfààní fún kankan wa. bàtà máa gbéyẹ̀wò òun náà ni àgbáńlá ayé àwọn àlùjànnú àwọn tó máa bára gbélé yẹ̀wò àwọn náà ni fadilatu sheikh kamarudin yunus akorede hafiza ulahu ta'ala wara'au بسم الله فليتفضل مشكورا الحمد لله الذي خلق الجن والإنس لعبادته وحده لا شريك له والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أبته في ألوبة وبا الله وبكي ودى الجنة وتندى ومية ووقوى لفك ما جففه ọlọ́wọ́ bá aláàtọwọ́ sọ̀wọ́ sínú àwọn tó dáhùn nínú àwọn ọmọ èèyàn àwọn ìjànà tí wọ́n dáhùn àwọn náà bẹ láàrin wa táwọn náà tí wọ́n ń bẹ ní ìdánilẹ́kọ̀ọ́ yìí nítorí gbogbo àwọn àjànà tó bá dá gbogbo iṣẹ́ dáadáa táwọn ènìyàn tó wa àtàlìjànú tó wá fà wá sí kò ń àpadà síbẹ̀ àpadà síbẹ̀ mọ́jọ bẹ́ni kọ̀ọ̀kan wa adúpẹ́ fún ọlọ́run ọba wa ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bọ̀ gbogbo àwọn ará alẹ́ àtàwọn sàhábà àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáadì nínú ọ̀rọ̀ tó yẹ máa ń jòkó gbọ́ òun náà lọ́rọ̀ tó bá ní ṣe pẹ̀lú alukur'an èyí tó dáadì nínú ojú ọ̀nà tó yẹ máa ń tọ̀ òun náà ni ìtọ́ pè ní súnà tànàbí ń bẹ̀ gbogbo tó bá ti dáadà tí wọ́n pè lọ́sìn fún wa tá àrà kọ́ lẹ́nu tàbí ìsìn wọ́n pè lọ́sìn bíbí à ni wọ́n máa ń ṣe kí ni wọ́n máa ń pè é gbèsè káwọn yẹn pọ̀ ń bẹ̀ tó kí wọ́n máa lọ́gìrì lọ́bẹ̀ ẹ má jẹ́ adébẹ̀ bíbíà ànà ni kọ́lọ́mù má jẹ́ wánù kọ́ wọn tó ń bẹ́ lóko àná náà kọ́lọ́mù bá sábà fún wọn mọ̀nà ọlá agbára ọlọ́run ọba wa ọlá àánú ọlọ́run ọba wa ẹ̀rọ máa wá ní kọ́lọ́mù mọ́sá wọlé agbára àtàánú ẹnì kọ̀ọ̀kan wa èyí tí afẹ́fẹ́ báni sọ̀rọ̀ òun náà ni àgbáláyé àwọn àlùjànnú àwọn èṣù nínú wọn ìran mélòó ni wọ́n pín sí àwọn ọ̀nà wo ni wọ́n máa ń gbà wọlé sọ́mọ èèyàn lá tí wọ́n fi bá tọmọ èèyàn jẹ́ èyí ni àwọn àlùjànnú burúkú lẹ́yìn náà bóòlá sọ sọ́ra wa níbi aburú àlùjànnú alamu da jin nínú ọ̀sán wa àgbáláyé àlìjànú mínàlẹ̀ alamin àgbáláyé kan nínú àwọn àgbáláyé tọ́lọ̀ndá alamun alamun ayin alamun àgbáláyé kan yẹ al'alamun òun náà ni àwọn àgbáláyé tọ́pọ̀ rẹpẹtẹ nínú àwọn àgbáláyé tó tún wà náà ni alamul lẹ́yìn náà alamu hayawan àgbàlá ayé àwọn ẹranko gbogbo alamu alamu alamu tààkà yìí eh, mùdàbírò ha wọ̀rọ̀bù ha ìwọ̀lọ́hù jẹ́lẹ̀ jẹ́lẹ́lùhù ẹni tí ń darí gbogbo àgbàlá ayé yìí pátá àti alamu jin àti alamu ins àti alamu mala'ika àti alamu hayawan ìwọ̀lọ́hù jẹ́lẹ̀ jẹ́lẹ́lùhù ó náà ni ọba allah lọ́lọ́wọ́ bá aláàfin rẹ̀ yára rẹ̀ ní alukùránì àwùdùbùláhì mìíràn ṣètọ́nù rẹ̀ jim ọlọ́wọ́ bá ní alhamdu lillahi rabbil alamin ọpẹ́ fún ọlọ́run ọba ọba tí ń darí gbogbo àwọn àgbáńlá ayé tọ́pọ̀ rẹ̀ pẹ̀pẹ̀ ọlọ́run ọba tóbi púpọ̀ gan ara títóbi rẹ̀ náà a máa mọ́ tàbá tí ń rí títóbi tó dá gbogbo àwọn wọn pàtó tí yìí ọlọ́run alam al-jinn ní haqiqa la khurafa gbogbo àwọn tàwájẹ́ mùsùlùmí òdodo kalẹ̀ lè gbà pé àwọn àlìjànú wà àwọn náà sì ń bẹ wọ́n lágbà láàyè tí wọ́n náà la khurafa kìí fi gbọ́yá àlọ́ ni pé àlìjànú àlìjànú àwọn kan àwọn ní kò sálìjànú wọ́n ní torípa àwọn òrí wọ́n ní sin is believing nígbà wọn bá rí òun náà làwọn gbàgbọ́ nígbà wọn bá ti rí àwọn ògbàgbọ́ àwọn fáwọn ní àìmọye tí ọlọ́wọ́n bá aláàdá tá gbàgbọ́ láàfìrí ọpọlọ wa làákàyè wa agbàgbọ́ àbágbàgbọ́ làákàyè agbàgbọ́ àbágbàgbọ́ agbàgbọ́ àṣírí atẹ́gùn agbàgbọ́ àṣírí bẹ́ẹ̀ bá ní ìdóhun bá rí nìkan lòun gbàgbọ́ ọkà ní ọ̀dà kọfọwọ́ mú kí ní àìtẹ́sàn tí tọ́wà lókè yìí ìtẹ̀lá àwọn sọ fún pé wà ń ẹ̀sẹ̀ni tó bá lè wọ̀n gbàgbà ìjàmú bẹ̀rẹ̀ wọn láti ọ̀gá wá síkíní kọ́ wá fọwọ́ mọ́ àìtẹ̀sàn wò bọ́yá iná wà ń bẹ́ àbí òsì iná torí àríná àmọ́ àgbà pé iná síkíní iná ń bẹ lára rẹ̀ ẹ̀rọ máa yá mi nínú ẹ̀sìn wa àálàmùlì jínní àálàmùlì ghaib agbáláyé ni tọ́jẹ́ pé ọgbọ̀rọ̀ mọ́gbàgbọ́ alẹ́dínà ìmìnira bìlà ghaib nígbà tó lọ́wọ́ bá aláàrùn ìyàwó ẹni wọ́n gbà wọn náà gbọ́ kọ́lọ̀ mẹ́sẹ̀ fàwọn náà sínú àwọn olùbẹ̀rù ọlọ́run ọba wa laqad dallati nususul kitabi wa sunnati ala wujudil jinn wọ́n ní ẹ̀rí pẹ̀lú alukọ̀ránì rẹpẹtẹ tó já mọ̀ pé àwọn àlùjànú wà ẹ̀rí pẹ̀lú àdíṣù rẹpẹtẹ tó já mọ̀ pé àwọn àlùjànú wà àdìyímánu bí wujudihim wajibun dandan ní kéèyàn gbàgbọ́ kéèyàn bá gbà pálíjànú ń bẹ wọ́n ní bígbà tí èèyàn sọ pé òun ọ̀gbọ́ lẹ́yìn bẹ́ẹ̀ ẹni tí ó bá ti gbàgbọ́ àlùjànnú ń bẹ ọgbà alùkọ̀ránì gbọ́ ẹni tí ó bá ti gbàgbọ́ alùkọ̀ránì gbọ́ kò gbọ́ lọ́wọ́ bá gbọ́ Allah subhanahu wa ta'ala khalaqahum lil haya ọlọ́run dá wọn nítorí ìdí kan ọlọ́run dá wọn nítorí ìdí kan tó pàtàkì ìdí náà eh, òun náà ni ibadatuhu wahdahu la sharika lah ká máa wá 56 أعوذ بالله من الشيطان الرجيم ولمضاني وما خلقت الجن والإنس إلا ليعبدون ولمضاني ذلك جن لسا أتمنى أتكواسي للونك الجن أوهم بي أبوهم بي وما خلقت الجن ọlọ́run náà ọ̀dá àlìjànú lásán àtọ́mẹ́yìn àti ká wá sùn ìta ń gbọ́yé ni pé ọlọ́run dá àlìjànú ó sì dẹ́yìn nítorí kan lè wá sùn ẹni bá ní kò sálìjànú ó ti pààyà yìí nírọ́ ó bá pààyà ọlọ́run nírọ́

ọ̀rọ̀ alìjẹ́nà oòrùn ìfisẹ́ alìjẹ́nà ọlọ́ọ̀bá lọ́wà oòrùn sáré oòrùn ìfisẹ́ sáré kọmọ́ bá ìdíyánú sáré ọlọ́run lọ́wà kí wọ́n dé tó gbàgbà ìjẹ̀nú wà ọlọ́ọ̀bá alákòó mọ̀ fìyà sínú àwọn ìjọ kọ̀sá alìjẹ̀nú gbogbo àtàbà ń sọ pé alìjẹ̀nú bẹ àwa ni wọ́n máa ń pè ní ìjọ alálìjẹ̀nú gbogbo àwọn náà tuntun lọ bí wà sí àwọn ìjọ alálìjẹ̀nú nígbà kan wọ́n wá béèrè lọ́wọ́ àwọn èèyàn fún kí náà gbà lórí pẹ̀lú ẹ wọ́n ní torí pé àwọn òbílífù pé alìjẹ̀nú ṣe kí ni alìjẹ̀nú wà wọ́n náà fi ń kí wọn wá kàtàmárà rùn ó sì ń kàlù Kùránì ọlọ́wọ́ bá ní kúrò òfìyà iláyà ilé annabi sọ fún wọn wípé òfìyà iláyà wọ́n ránṣẹ́ sí mi anna osama anáfàrún nílẹ̀ jìn àwọn díẹ̀ nínú àwọn àlìjànú àwọn ìjọ kan nínú àwọn àlìjànú wọ́n tẹ́tí sí mi nígbà wọ́n gbé àlù Kùránì tán faqalu inna sami'na Qur'anan ajaba wọ́n wá panu pọ̀ pé ah ọ̀rọ̀ ta gbọ́lẹ̀ ní Kùránì tí wọ́n kà fún wa ìmọ̀ ni àwọn ògbẹ́rọ̀ bẹ́ẹ̀ rí sọ́tùrù june ayé alákọ̀ọ́kọ́ òun náà lọ́wọ́ ẹ̀rọ miami a jẹ́ pé anábíwá muhammad sallam ọlọ́lẹ̀ ka alùkùránì fáwọn àdìjànú bó ṣe kà á fún àwa ọmọ èèyàn àdìjínú súnmọ́ bìrìjínú lídìtì náà mihìn ayé istitaarihin anil olóòn àwọn àdìjànú tá wí yìí wọ́n máa ń ni wọ́n máa ń pè gbogbo wọn kí ló dé lídìtì náà mihìn lísìtì táàrìhì torí pé ààrí wọn àìrí wọn ẹlọ́jẹ́ kí wọ́n máa jẹ́ kíní kí wọ́n máa jẹ́ àlìjànú ojú ò lè rí wọn lẹ́yìn anábì Suleiman alayhi salatu wa salam tí ọlọ́run bá aláàfin dá lọ́lá ọlọ́run fi dá lọ́lá ọlọ́run ní èèyàn mi èèyàn innahu yarakum huwa wa qabilu ọlọ́run bá ní ìbìlísù tó jẹ́ ọ̀gá wọn ọ̀gá àwọn àlìjànú ní ìbìlísù àárín àwọn àlìjànú ní ìbìlísù wà òun ló wá jẹ́ ọ̀gá fún wọn ọlọ́ni ìnáhù ẹ̀rí ìbìlísù yàrákùn òun rí yí húwà òun fúnra rẹ̀ wọ́kọ̀bí ìlúhù àtàwọn ọmọ rẹ̀ min haitu látara ọ̀nà hàn àmẹ́yìn olú ọ̀rá wọn a jẹ́ pé ẹ̀dá kan tọ́lọ̀ ń dáni táà lè ṣe kíní táà lè rí àmọ́ tí bí olóòrí tó wá ń gbé ṣàká zakati lè fífìrì lọ́dọ̀ àbúrúra tábúrúra bí mú tó lóun sọ fún ànábì láàárọ̀ pé wọ́n lọ́wọ́ ń jí zakati lè fífìrì tó fi ní ká àbúrúra ó sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ilé òun ní padà wá mọ́ ẹ̀rì pé padà sí èèyàn àwọn bá lè jẹ́ nítorí ga ọlọ́run láàlẹ́ rí kólíkọ̀lì jínú mimari samum ọlọ́wọ́ bá ní adárijànú síwájú ẹ̀yàn ọmọ èèyàn adẹ́gbà àwọn àjànú ti wà síwájú àwọwá tàjú èèyàn àwọn ọlọ́wọ́ kọ́ dákó tó dáwà obìnrin wà má kọ́ lákìtìlù jìnnà ó ti jìnnà síwájú ó ní wàlẹ̀ ìnsà ó ní wàlẹ̀ jáàmì kọ̀lọ̀kọ̀nà omi kọ́bùl ọlọ́wọ́ bá ní àti dá wọn síwájú yìí mimari samum látara iná tó gbóná láti dá wọn ọlọ́run wọ́n kọ̀lọ̀kọ̀lù jáàmì mimari jù mimari ọlọ́run tí ma ń jò fèrèfèrè sọ́tò Ar-Rahman aya 15 lọ́wà la dukhana fiha iná tí ń jò tí ò ní èéfì nínú náà yẹ̀ lọ́lọ́run ti dá àlìjànnú ọlọ́run á dá nínú náà kọ̀ wá ní ìtumọ̀ pé àlìjànnú ọ̀dà gẹ́gẹ́ bí iná ọlọ́run dá àlìjànnú látara iná kọ̀ wá ní ìtumọ̀ pé àlìjànnú yẹ òun náà mọ̀ wá jò káàkiri ọmọ jò káàkiri bí iná ọlọ́wọ́n bá aláàdá látara ná ọwá yí padà sí ìdá tó fẹ́ bó ṣe dá ànábì ádámà látara ẹrọ̀fọ̀ látara ẹrọ̀fọ̀ ọwá yí ẹrọ̀fọ̀ yẹ padà sí kíní ẹran àtẹgùn àmọ́ látara ná lọ́lọ́run ti dáhùn sí wọ́n wọ́ná àbí wọ́n ní wọ́ná àwọn afáfá mara wọn lọ́wọ́ èyí tó fẹsẹ̀ múlẹ̀ ni pé àwọn àlìjànú dáadáa wọ́n wà àlìjànnà àwọn àlìjànú tí ọ̀dá sí wọ́n wọ́ná àbí wọ́n ní wọ́ná àwọn afáfá mara wọn lọ́wọ́ àmọ́ èyí tí èmi lọ síbẹ̀ ọ̀nà ni pé wọ́n wọ̀ náà tí wọ́n bá wọ̀ náà bóò náà fẹ́ jìyà iṣẹ́ aburú tí wọ́n ṣe kí ni tí wọ́n ṣe ilé ayé ìyàwó Aisha dọ́jọ́ ọlọ́ àníhà ó ní khuliqatil malaikatu min nur nílẹ̀ ànábì sọ pé ọlọ́run dá wọn màláyíkà látara ìmọ́lẹ̀ wa khuliqal jannu min nar ọlọ́run dá wọn àlìjànú látara iná wa khuliqa ádámù mimma usifa lakum ọlọ́run dá ádámù látara ìta àti sàlàyé fún yín ó náà ní ẹ̀rọ̀ fún yatanakahu wa yatanasalun àwọn àdìjànú tá a wí yìí wọ́n máa ń bímọ wọ́n máa ń fẹ́yàwó àwọn náà máa ń bímọ àwọn náà máa ń fẹ́yàwó innahu yarakum huwa wa qabiluhu erin yín àtàwọn ọmọ rẹ̀ àtàwọn ọmọ ṣẹ́ àwọn àdìjànú máa ń fẹ́ra wọ́n máa ń fẹ́ra wọn àwọn náà máa bímọ khalaqallahu al-jinna ala asnaf ọlọ́wọ́n bá aláwọ̀ ọwá máa ń ya fọ́tò wọn bọ́bá ṣe wù ú nígbà míì sinfun yatiruna fil hawa àwọn kan bẹ́ẹ̀ wọ́n máa fò ọ̀pọ̀lọpọ̀ àlìjànú wọ́n máa ń fò ní wọ́n máa fò wọ́n máa fò wasifun yatahawwal ila kilab àwọn míì máa ń yí padà wọ́n lè di ajá wọ́n hayati wọ́n lè dejò wọ́n insani wọ́n lè dọ́mọ èèyàn àlìjànú minhum al-mu'min wa wọ̀mínà kọ́sìtún bẹ́ẹ̀ náà ni àwọn alábòsí tí wọ́n ṣe mùsùlùmí ń bẹ́nu wa fọ́mọ̀nà asìlámà ẹni bá gbà sílámù nínú wa fọ́wùlá ikata harra rọ́ṣádà òun lọ rí òdodo ló sì di òdodo mú wàmàlì kọ́sìtún gbogbo àwọn tí wọ́n ṣe islam fakanu li jahannama hataba ọlọ́wọ́n bá ní àáfi wọn kó náà jahannam ó jẹ́ yíwa wípé àdìgbànú tí ó ṣe islam àbẹ́yìí tọ́ṣẹ́ lọ́wọ́n ọba tọ́lọ́wọ́n fẹ́ríjì nílẹ̀ àwọn ìkàbá ìrìnzónọ́bù yọ wọ̀ná sọ́tìrì jin aya 14 àti 15 àlìjínú àlìmúsílímù a máa rí àjẹ̀nú tó jẹ́ mùsùlùmí a sì máa rí àlìjínú àlìmúṣìrìk àjẹ̀nú tó jẹ́ ẹlẹ́bọ a ní àlìjínú ànàsọ́rání a rí àjẹ̀nú tó jẹ́ kìrìsìtẹ́nì àlìjínú yahudi a rí àjẹ̀nú tó jẹ́ jù yahudi eh, kọ́dà a rí àjẹ̀nú tó jẹ́ tìjáníà a rí àjẹ̀nú tó jẹ́ kíni eh, tó jẹ́ kàdìríyà eh, àlìjínú oníbídíà àlìjínú àwọn àlìjànú yìí wọ́n ní ìran táwọn ọmọ èèyàn pín sí làwọn náà sí kíni làwọn náà pín sí balaga rasulu sallallahu risalata lahum anabi sallá yọ ọ̀rọ̀ sí fún wọn afọ abdullahi ibn mas'ud ọlá anabi sọ pé atani da'i aljin ọ̀kan nínú àlìjànú wa bá mi fadahabtu ma'ahu mo wá lọ lè bá faqara'atu alayhim alquran mo ka alquran fún wọn ìtumọ̀ ẹni pé anabi jíṣẹ́ fáwọn ọmọ èèyàn ó sì jíṣẹ́ fáwọn àlìjànú àfáwọ̀ abúlábù mọ̀súrò ní kọ́dà àwọn tẹ̀lé ànábì lọ sí ibi tá ànábì ti jòkó pẹ̀lú àwọn àlìjànú tó fi kàlù kùránì fún wọn a jẹ́ pé àwọn náà gbogbo òfin kùránì lóbi ọ̀rọ̀ yàn ní orí wọn wọ́n gbọ́dọ̀ gbọ́lọ́ gbọ́ wọ́n gbọ́dọ̀ máa kírun wọ́n gbọ́dọ̀ máa gbààwẹ̀ wọ́n gbọ́dọ̀ lọ hajj àwọn àjànú lọ hajj o àmọ́ àwọn nídìí físà wọn sì nídìí tíkẹ́ẹ̀tì torí yẹtìrú na fìlà àwọn àwọn máa ń fò nínú kíní inú atẹ́gùn ni ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa asọ́lẹ̀ òun na mínú fìlì jẹ́nà والمشركون والعاصمنا منه في النار اللهم بقى الله سبحانه وتعالى اللهم سنة القرآن ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس اللهم نعم يا وتعدى سنة جهنم لقوا لقوا لنا والجنة أتنين كني nínú àwọn ọmọ èèyàn al-A'raf aya 179 ìbìlísù jìnní wọ́wọ́ amẹ́rù ṣayati ìbìlísù táwọn bàbá wa àti yá wa ń lè Yorùbá tó wọ́n pè ní bìlísì àbẹ́yìn igbó sọ́ni ọmọ bìlísì ẹ̀hẹ̀ ìtumọ̀ ni pé ọmọ ibilis ibilis gangan òun ni ọ̀gá wọn àlìjànú lòun náà ọlọ́ni fásajàdú nígbà ọlọ́run dá ànábì ádámà tán tó dé kan forí kalẹ̀ àwọn màláíkà fásajàdú ilà ibilis ọlọ́run sì wájú ibilis sáàrin àwọn màláíkà ọlọ́run bá aláwa ní kí wọ́n forí kalẹ̀ fásajàdú ilà ibilis gbogbo àwọn màláíkà ló forí kalẹ̀ àfi ibilis nìkan ni ò forí kalẹ̀ káà nà mí nà lè chin ọlọ́run ní láàrin àwọn ìjọ̀nú lọ́wà fàfásakọ ọ̀nà amúrò bí i ó sì wá yapa àṣẹ ọlọ́run ọba wa sọ́kùlù káf àyà 50 ó jẹ́ àmọ̀ pé ìbílísù àdìjọ̀nú ni ó wá ní àwọn ọmọ rẹpẹtẹ tí máa ránṣẹ́ ọlọ́run tó wá fi àdìjọ̀nú kọ̀ọ̀kan sàdáwò fún gbogbo àwa tí ajọ́mọ èèyàn tí wọ́n pè ní kọ̀rí àdábì kò sẹ́nìkan tí ń bẹ nílé ayé tí ò ní àdìjọ̀nú títí ẹ̀ tí ń bá gbé tí yàwó àìsà fi ń bí ànábì pé àmá ìṣẹ̀ ìtọ́ ṣe mọ́ wá ní àlìjànú kan ni tí ma ń dàmí láàmú ànábì ní náà ọ wá ní ìwọ náà kọ́ tí wọ́n náà ní ànábì ní náà ànábì ní bẹ́ẹ̀ ni àlìjànú kan bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tèmi náà walakin Allah àánà ni alẹ́ ìfà àsìlámà àmọ́ ọlọ́run bá ti rìn mí lọ́wọ́ lérí ẹ̀ ó ti gbà fàfẹ́ mi kò lè darí èmi lọ síbi tí ọ̀dà ọlọ́run ti sọ èmi kò mi aburú ẹ̀ àmẹ́yìn oyé ọlọ́run ti sọ ẹ̀yìn kò mi aburú rẹ̀ tán pátápátá ẹ̀ máa wá sọ ọlọ́run sì máa sọ yín العلاقة بين bayna al تو إما ins tọ́ أدي wá débi tí a wí adébi tá a wí kí ni àṣepọ̀ tí ń bẹ láàrin àlìjẹ̀nà àtọmọ èèyàn wọ́n ní nígbà tí Ọlọ́run bá Allah tó ní kí àwọn màláíkà fèrí kanlẹ̀ àwọn fèrí kanlẹ̀ ìbílísò fèrí kanlẹ̀ Ọlọ́run bá Allah ó lè kó nínú àlìjẹ́nà nígbà Ọlọ́run lè kó nínú àlìjẹ́nà kọ́ọ̀dà Ọlọ́run bá ń sọ pé ìbílísò wa sọ pé fabima aghwaytani nígbà tó ti sọ èmi dolórí burúkú báyìí la'aq'udanna lahum siratakal mustaqim ojú ọ̀nà rẹ̀ tọ́tọ́ tí wọ́n gbà wà lìjánà ń jòkó síbẹ̀ thumma la'atiyannahum min bayni aydihim tí wọ́n bá ń wo wájú èmi ni wọ́n ma bá ìmọ̀ yọ wọn lẹ́nu wájú wọ́n bá wọ̀ tún èmi ni wọ́n bá wọ́n à ń ṣàmà ilihim tí wọ́n bá wò sí èmi ìbílẹ̀ sùn wọ́n rè wọ́n là tajidu akthara wọn mú ṣáàkiri ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní tẹ̀lé wọ́n ọlọ́run èmi ni wọ́n tẹ̀lé níwájú ọlọ́run ló ti sọ bẹ́ẹ̀ nítorí pé gbogbo àwọn nǹkan tí ìbílẹ̀ sùn ohun àwọn àjẹ̀nú yìí a ní wọ́n pín sí méjì àwọn àlìjànú dáadáa àtàwọn àlìjànú tí wọ́n dáa ṣẹ̀rẹ́ àwọn àlìjànú tó bá jẹ́ àlìjànú dáadáa kò sí alákọ̀ọ̀kan láàrin ọmọ èèyàn àti wọn tó jí pé àwọn jọ máa pàdé níbi ìjọsìn tọ́lọ́run bá pa wọ́n láṣẹ kí wọ́n fi jọ́sìn wọ́n jọ máa kírun àwọn àlìjànú tó wà ládùúgbò yín ẹ máa kírun àmẹ́yìn ò ní ra wọn àwọn ń rí yín wọ́n ọ̀dẹ̀ nípa burú sí yín torí wọ́n ṣe aláburú àwọn àlìjànú tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo gbogbo òfin ẹ̀sìn tọ́jọ́ ọ̀ràn yàn lérí wa lọ́jọ́ òfin ẹ̀sìn lérí tiwọn náà àwọn àlìjànú yìí wọ́n máa gbà rẹ̀ tí Ramadan bá dé àwọn máa gbà àwọn náà máa gbà àmọ́ àwọn máa rí wa àwọn ò lè rí wọn tó bá dà sọkọ hajj àwọn náà lọ wọ́n sì tawaf wọ́n sì sáàyù bẹ́ẹ̀ náà Safa àti gbogbo àwọn sẹ́tà máa ń ṣe ní hajj pátá àwọn náà lọ wọ́n darí wọ́n jẹ́ hajj náà jìn oye wọn náà wọ́n ṣe pìláwàtò Qur'an oye àwọn náà wọ́n máa ṣe kí ni wọ́n máa ṣe ìbádà wọ́n máa ń bẹ́nu wọn tó jẹ́ pé ọlọ́wọ́n bá Allah ó fi ó ṣe lẹ́ni eré tó jẹ́ pé bá a ṣe lẹ́ni eré láàrin àwọn èèyàn làwọn náà ní ẹni eré láàrin wọn ìsì ń bẹ nínú àwọn àjàlù yìí tí àwọn ní ìbìlísù làwọn ó ṣe kí ni làwọn tẹ̀lé wọ́n fi máa ní ṣàyátì nìlì jínì ṣàyátí nílì jíni ẹ làwọn àlìjànú tí wọ́n tẹ̀lé èṣù táǹpẹ̀ ní ibilis ṣẹ́rá àwọn àtọ̀hún yẹn táwọn ń ṣe dáadáa àwọn ọ̀tẹ̀lé sùn àwọn ń ṣèjọsìn tí wọ́n ni ṣẹ́rá àwọn tí wọ́n tẹ̀lé ibilis yìí àwọn ń bá ṣiṣẹ́ yóò fún wọn káàkiri ayé àwọn iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe lára wa àwọn ṣẹ́ tán fẹ́ mú wa ṣe táàfi di olórí ibú táàfi wọná ọlọ́run òun náà mọ̀ fẹ́ kà alákọ̀ọ́kọ́ alẹ́ ìṣirákù billahi fi tawhidihi wa ibadatihi an tariqil asnam ká máa ṣẹbọ lórí ilẹ̀ ọlọ́run bí ká máa ṣegi bí ká máa ṣẹrin bí ká gba òkúta gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí òdodo ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ má ni òun lọ dalẹ̀ sàǹwé lòun ó jòkó lójú àwọn nǹkan kan tí a máa ṣe táàfin ní ráyè ojú ọ̀nà àlìjánà yẹn òun náà ni mo fẹ́ kà yìí alákọ̀ọ́kọ́ òun náà ni ẹbọ ṣíṣe ká máa sin ẹ̀dá ọlọ́run ta ló dá orò jàmá ọlọ́run ẹ bá bi ẹni tí ń ṣe náà yóò lọ́lọ́run lọ́dà tó bá ní ṣàngó orò lọ́dára rẹ̀ adépẹ́rì eré ẹ̀dìsẹ́kínrin ó ti rẹ̀ nù tó bá ní orò lọ́dá ara rẹ̀ nítorí ó sọ fún mi pé ọlọ́run lọ́dọ́rọ́ tó bá ń ta ọlọ́dá Ṣàngó wọn ni ọlọ́run lọ́dá Ṣàngó ta lọ́dá fá yóò lọ́lọ́run lọ́dá fá kí ló wá dé tí wọ́n wá ń sin ifá tó ń sin orò tó ń sin Ṣàngó tó ń sin ọba tó dá ifá àtòrò àti Ṣàngó tó sì mọ̀ pé wọ́n padà yá Ṣàngó àti ifá àti orò kò ní padà sí kíní kò ní padà sí mọ́ yóò wá sẹ́kù ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ta ní fún ọlọ́run jẹjẹ yóò lọ́lọ́run èyí tó wá dé kó sì di ẹ̀rẹ̀ yín kọ́ yóò ní táwọn bàbá wọn ní káwọn mọ̀ ṣe lọ sí jẹ́ pé èèyàn ní máa ṣẹbọ àbíkọ́lọ̀ kọ́kọ́ gbà látàrí kó lérí ẹ̀ oníláyọ̀ ronú nọ́mà gbogbo ẹni tí máa ṣẹbọ pátápátá ẹ̀lẹ́ ìjòkó tiẹ̀ rí pé kò ní làákàyè tọ́báyọ̀ ọlọ́run aláà bá fún ní làákàyè yọ mọ̀ pé ọba tọ́dá sánmà tilẹ̀ yìí tọ́dá gbogbo ti bẹ́ẹ̀ òun lọ yẹ kéèyàn máa sìn nígbà wọn fẹ́ bẹ̀rẹ̀ ìjọsìn ẹgbẹ̀rún ọdún láàrin ànábì ádámà sí ànábì nóò kò sẹ́nì kankan tí ń ṣẹbọ àwọn ẹni ọlọ́run ọba kan lọ́kàn jáde láyé Baba wádù Baba Yagusu, Baba yahunku Baba nasiru Baba Baba Baba bàbá ni wọ́n àwọn àfáà ni wọ́n àwọn ẹni eré ni wọ́n Baba sọwáhùn gbogbo àwọn bàbá yìí nígbà àwọn jáde láìtán ìbìlísù ọwá lọ lè bá àwọn ọmọ wọn wípé eré àga ìjòkó àwọn bàbá yìí kí ló dé tí ẹgbẹ́ òkúta kọ̀ọ̀kan síbẹ̀ ibi wọn ti máa ń sọ̀rọ̀ ọlọ́run ibi kálukú ti máa ń ṣe álùkọ̀ọ́ tí wọ́n ti máa ń ṣe bàyáàni ẹ kúkú gbé òkúta kọ̀ọ̀kan síbẹ̀ tẹ́ ẹ bá ń kọjá ládùúgbò yẹn máa fi rántí àwọn bàbá yẹn èyí náà lè máa tẹra mọ́ ìjọsìn bí wọ́n ibi ti bẹ̀rẹ̀ ibi ti bẹ̀rẹ̀ nìyẹn nígbà táwọn wọn wá ṣe bẹ́ẹ̀ lóòótọ́ nígbà táwọn bàbá yẹn kú àwọn ọmọ tí wọn tí wọ́n wá lẹ́yìn wọn ìbílẹ̀ sọ wá lè sọ fáwọn ọmọ yìí pé sẹ́yìn ọ̀rọ̀ àwọn òkúta tó wà láàrin ìlú ni òkúta tó ń pè ní wádùú òkúta tó ń pè ní sọ̀wáwò òkúta tó ń pè ní yẹ̀gúsù òkúta tó ń pè ní násùrù òkúta tó ń pè ní wádù gbogbo ah, ah. òkúta tó ń pè ní yahook ẹ mọ̀ pé àwọn èyí gangan lọ́lọ́wọ́ bá táwọn bàbá bàbá yìí ń sìn àìsìn mọ́ àìléwólẹ̀ fún mọ́ káma kẹmọ́ mọ́ lọ díẹ̀ mọ́ kẹ pàtì yẹ lọ́jẹ́ káyé yí báyé yí ṣe kí ni lọ́jẹ́ káyé yí báyé yí ṣe rí yẹn ní òjẹ́ kí nǹkan dùn mọ́ ẹ wo bí tó ti bẹ̀rẹ̀ ẹ wo bí tó parí sí fún wọn jẹ̀mọ́ bó sì di pé òrìṣà bẹ̀rẹ̀ lẹ́yìn ẹgbẹ̀rún tá ànábì Ádámù ti lọ lọ́lọ́wọ́ wá gbé nóhù dìde pé iná sọ́lánà ha ìlà kàwùmí àti àǹfẹ̀rẹ̀ kàwùmọ́kà min qabl an ya'tiyahum adhabun alim ọlọ́wọ́ wá ní nóhù mọ́wòrán ìbìlísù ti dá wàhálà rẹ̀ wàhálà tó lọ́wọ́ dálẹ̀ ó ti bẹ̀rẹ̀ wàá lọ lè kílọ̀ báwọn àjọ rẹ̀ kí wọ́n mọ̀ sí àwọn ẹ̀dá ọlọ́mọ ọba aláàrin ká máa ṣe kíni ká máa sìn kó tó di pé ìyá ò dé ìyá sì padà dé lóòótọ́ ọlọ́run sọ omi kalẹ̀ lókè ó sọ omi kalẹ̀ látòkè ọlọ́run ní kò mi ọmọ jáde nsàlẹ̀ sálítàkọ̀lùmọ́ àlà amúrin kọ̀dẹ̀kọ̀dẹ̀ ọlọ́run ó fi pa wọ́n rẹ́ látara pé wọ́n ń bọ òkúta ẹ̀yin tẹ́ wá ń ṣe orò ìyà ọlọ́run bọ̀ tẹ́ ẹ̀ bá ìyàtọ̀ ọlọ́run fi jẹ ìjọ ànábì nóò ó tún sẹ́kù lọ́dọ̀ ọlọ́run ó lè má jomi ó lè jẹ́ nǹkan míì gbogbo ẹni tó bá ti ń ṣẹbọ nítorí ọba aláàjí ó yé wa ikọ́ tí ọba ti lè fílẹ̀ ìyà ní ṣe kíni ìyà ní ń bọ̀ torí tẹ́ ń wá nídìí òkúta tẹ́ ń wá nídìí irin nídìí omi èmi ọ̀ma kò gbọ́rọ̀ ẹ̀yin gbọ́rọ̀ kò rí náà ẹ̀yin rí náà kò lè gbẹ̀rẹ̀ kó lódù kan ẹ̀yin lè move nínú ẹ̀yin àtòun ta ló wúlò jù àmọ́ tí ìbìlísù bá ti dá sí nǹkan fún yàn bó ṣe wù kí wọ́n sọ ọ́ tó yóò ní àfa àmójúgbọ́ ọlọ́run wà lókè sẹ́mà ìtí bàbá bàbá ti wá ní ká máa ṣe kíní ká máa ṣe lélẹ́yìn torí yín la fi gbé wá sí wa tó gbogbo àwọn tá à ń sin nǹkan míì ìbìlísù là ń ṣe kíní ìlà ń tẹ̀lé kákò lójú ọ̀nà ìbílísù ká padà sójú ọ̀nà ọlọ́run kásìkò okó tó dé torí ikú ń bọ̀ tí kú bá dé nígbà wọ́n yóò lè gbọ́ ọ̀lẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí àwọn màláíkà wọ́n tó bá dé jáde kìyàmà wọ́n ní àwọn oníṣẹ̀ṣe àwọn tí wọ́n ń ṣe ẹbọ wọ́n máa wá parọ́ mọ́ àwọn màláíkà ìmọ̀ màláíkà ni ẹ̀yìn làwọn ń sìn o kọlu subhanaka wọ́n láwọn mọ̀láíkà panupọ̀ pé mímọ́ fún wọn ọlọ́run anta waliyuna ìwọlọ́gá wa ìwọ ni afẹ̀yìntì wa min dunihim yàtọ̀ sí ìtàwọn tọ̀hún sìn balikanu ya'budu nàlìjínà àlìjànú ni wọ́n ń sìn láyé o akitharuhum bí mu'minun wọ́n sì gba àlìjànú náà gbọ́ ojú oyé wáyé pé gbogbo táwọn èèyàn ń sìn lérí ilẹ̀ àlìjànú wọ́n ń sìn àlìjànú kan gbé nǹkan kan síwájú wọn tí wọ́n máa lọ́bẹ̀ ni àlìjànú kankan lọ́wà ní abẹ́ àlìjànú ń bẹ lábẹ́ omi àlìjànú ń bẹ lábẹ́ igi àlìjànú ń bẹ lábẹ́ òrò àlìjànú ń bẹ lábẹ́ ẹ̀yọ̀ àlìjànú ń bẹ lábẹ́ òkúta <laughs> ya àbùdú náà lè jìn ọlọ́run ti gbàdéhùn lọ́dọ̀ wa ó ní yá bani Adam láta àbúdù ṣaitan aláwọ̀ bá ní ẹ má sí èṣù iná wùlákan àdúwù mubin ọ̀tá mi lè sun wà ní ibùdó ni èmi ní ẹ̀sìn èmi tí mo dá yín ní ẹ̀sìn ádá sọ́rọ́tò mustaqim kẹ́sì mí lójú ọ̀nà tọ́tọ́ tẹ́ ẹ bá ń ṣe bọ àjẹnúlẹ̀ ń tẹ̀lé ojú ọ̀nà tó wọ́ ni kọ́lọ́mọjà bá wọn sin ojú ọ̀nà tó wọ́ o àwọn tí

àtiwọ́ àtàṣọ́tọ̀ ìdàbórí àti bàtà tó wọ̀ eh, àti ilẹ̀ tó ń tẹ̀ mọ́lẹ̀ eh, àtàbẹ̀ sẹ́mà tí tó wà àtóúnjẹ tó jẹ́ kó tó jáde gbogbo ẹ̀ pátápátá ọlọ́run ló dá gbogbo ẹ̀ níta bá sì dá àìpé lọ́lọ́run àìṣeṣe ọba adé ìdánìkan lọ́ba tá a máa ń sìn ẹ̀yọ́ miami ọ̀nà tálìjànú gbà wọlé tálìjànú tó fi dúró dè wá pé ẹ̀yọ́ mi èèyàn àdíṣẹ́ ń sọ yín dolórí bú òun náà ni الاستعانة به في طلب الرزق ar-rizq tẹ́bá owó ọ̀pọ̀lọpọ̀ àgbáláyé lèmi ẹ̀rì pé ritual ogun owó ogun owó ogun owó ogun owó ó wá pọ̀ rẹpẹtẹ débi pé àwọn ọmọ kéékèèké àwọn ọmọ tí wọ́n ti parí secondary school wọ́n bẹ̀rẹ̀ sí wá ogun owó. ànílé tẹ̀síwájú jù báyìí lọ lénìí adúpẹ́ fún Allah subhanahu wa tó tún ṣe nírọ̀rùn fún àwọn fàdílà tó Sheikh Kamarudeen Yunus Akorede láti bá wa sọ̀rọ̀ lówó iyebíye tì ní ẹ̀yẹ́ ká tó pàdé ní dédé àkókò yìí lówùúrọ̀ ọ̀la títí tá a tó fi pàdé àǹkírà wa ń pé asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.